هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún ṣe ní ọ̀rùn fún wa láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tẹ̀síwájú wa dé lánàá Suratu Hud àyà 86 ọ̀nà ni a ti máa tẹ̀síwájú ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú àwọn àlàyé ọ̀rọ̀ tí ọlọ́run ń ṣe fún wa òun náà ni àwọn ìjọ Ànábì Ṣuaib alayhi salatu wassalam ọlọ́run rán Ànábì Ṣuaib sí wọn lójíṣẹ́ kó kìlọ̀ fún wọn kí wọ́n jáwọ́ kúrò níbi ìwà àti ìṣe bíba ilẹ̀ jẹ́ àjọ́kámọ̀ lánàá wípé tàbálẹ̀ yẹn ń balẹ̀ jẹ́ kò túmọ̀ sí wípé bọ́yá ohun jígà tó fi ń wú títì ìgbàlẹ̀ jẹ́ gbólóhùn tó kó túmọ̀ tó pọ̀ sí olórí ìwà ìbálẹ̀ jẹ́ oná ni alkúfúrú bìlá kéyìn ó kọtọ lọ́n ọ̀gá òbílẹ̀ jẹ́ oníkèjẹ́rì alkafirun humul mufsidun ọ̀gá ọ̀bàyẹ́jẹ́ oná ilẹ̀ tó bá jẹ́ kọ́lọ̀n kó ṣọ́ wọn bẹ́ gbogbo fìtínà ìdààmú àìrójú àìráyè tó bá ayé lẹ́nì pàápàá jùlọ ní orílẹ̀-èdè táwa wà yìí alkúfùrù bílà ìkọtọlọ́un ìmọ̀nà ní ọlọ́run ìgbé nǹkan míì sípò ọlọ́run nínú ẹ̀mí àti nínú ìṣe ó lọ̀gá ìbàlẹ̀gẹ̀ eléyìí bẹ nínú tí àwọn ìjọ anẹ́bíṣọ́ àṣì alayhi salatu wassalam tí wọ́n ṣe èyí nìkan kọ́ wọ́n tún máa dín òṣùwọ̀n بخص الناس أشياءهم بنقص المكيال والميزان وما máa dín ẹ̀tọ́ àwọn ọmọ làkejì tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ wọn wọ́n á dínkù wọ́n á gba owó pípé ẹni fẹ́ ra kóńgò ìrẹsì lápèjúwe yóò san owó kóńgò kan ṣùgbọ́n tí wọ́n tà fún kò ní pé kóńgò kan nǹkan òsùn wà wọ́n dín kù ẹgbẹ́ bó ṣe gbajúmọ̀ láwùjọ tí wọ́n náà lè bá ara sọ ọ̀pá mẹ́wàá bọ́ọ̀bá dílé ọba wọ́n ọ̀pá àbọ̀ ló ẹ̀wà tí wọ́n bá sọ wípé ìrẹsì kan ó yẹ ká lè mọ iye kóńgò tó wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé ìgbà míì ẹlẹ̀ látàkì ìgbà míì 28 ìgbà míì 20 ewó ni ìgbà míì ìgbà míì ó yẹ ká mọ sábà mẹ́ ṣùgbọ́n ní lọ́ọ̀kì ní kí ni lọ́ọ̀kì ń bẹ̀ ṣe bó ṣùwọ̀n ni ìṣesí yìí nínú ìwà òbìlẹ̀jẹ́ ni bákan náà nínú ìwà òbìlẹ̀jẹ́ táwọn ìjọ ànábìṣọ́ ààyè aléṣọ́láàtò ọ̀sẹ̀lẹ̀ tí wọ́n ń ṣe ọ̀kan ní ìwà olè àti ìdígunjalè amrọ̀bẹ̀ lẹ́bàá tó wà àwùjọ wa lẹ́nì kọ́lọ̀kó ṣàlọ́wà kọ́lọ̀kó tún wá ṣe lérí èdè wa àwa tí wọ́n ń darí ọlọ́ntún wá ṣe àwọn tó ń darí wa ọlọ́bàá àtọmọ̀sọ́nà ọkọ̀ balẹ̀ ojú ọ̀nà ò dá ìpáyà àìbalẹ̀ àyà ó gba gbogbo ayé irú àwọn ìṣesí báyìí ìṣesí ìbílẹ̀ jẹ́ ni àtàwọn míì tọ́lọ́wọ́n bá pa gbogbo ẹ̀pọ̀ tó fi ń kí àwọn ìjọ ànábì Ṣuaib nílọ gbogbo tá a kàkálẹ̀ yìí gbogbo ẹ̀ làwọn ìjọ ànábì àwọn ará mẹ́díẹ̀nì àtàlàyé fún apé ìlú tó ń pè ní mọ́díyàní ibi tó wà lèlú o náà ni láàrin Jordan àti Philistine agbègbè ìbẹ̀un ibẹ̀ ni ordu ibẹ̀ ni mọ́díyàní wà àwọn èèyàn wọ̀nyí nígbà náà in tí wọ́n ń ṣe nù ọlọ́wọ́ ara Ànábì Ṣuaib alayhi salatu náà sí wọn kájáwọ́ níbi ìbalẹ̀ jẹ́ torí pé kò sẹ́ni tí ó máa ṣe tí wọ́n ń ṣe yìí àyàfẹ́ ni tí ń kọ lẹ́tà sí bínú ọlọ́mọbìnrin sọ kọ́nà wọ́n bí tó jẹ àwọn ènìyàn kan al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim بسم الله الرحمن الرحيم الآن وما كنا معذبين حتى نبعث رسولا أواتي جانك نية أدبع داباتون وتشف سي قكلف nígbàtí ò bá wá gbọ́ ìyẹ̀wò àtẹ̀lẹ̀ ọlọ́run ò sàdé kọ́kọ́ jẹ àwọn ìran ànábì Ṣuaib alayhi salatu wassalam kò sàdédé jẹ wọ́n níyà lẹ́yìn ìgbà tó ti bí òṣìṣẹ́ dìde ní anábì ṣọ́àì lọ́kìlọ̀ fún wọn kájáwọ́ níbi ìwà bíbalẹ̀ jẹ́ dáadáa bá wà àwùjọ wa lẹ́nì gbogbo tíjọ anábì ṣọ́àì ń ṣe pátá àwa ń ṣe wàsíyàdá tó bá yẹ pé anábì ní ìtún bẹni òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ó tún máa bẹ ẹni tọ́lọ́wọ́ máa gbé dìde orílẹ̀-èdè wa ti tó kọ́lọ̀wọ́n lórí di òjíṣẹ́ kàbíà àfíjẹ́ ilé pàwà nìkan ní gbogbo àgbáyé nẹ́sàlọ́lọ́ sẹ́lẹ̀mọ́ tàwàlà àfíà kọ́lọ̀wọ́ sàmù àmọ́bò ní sáà nẹ́jù mọ́gbò ní sójíṣẹ́ mọ́ àwọn àfáà alìrìnàmọ́ wọ́rọ̀ fẹ́tù àmbìyà náà ni wọ́n máa ṣàlàyé wọ́n máa ṣe wáṣìí wọ́n máa ṣàlàyé tọ́lọ̀ ń ẹni tọ́lọ̀ ń bá kádàrá gbígbà yóò gbà yóò ẹni tákọọ́lẹ̀ pé ó sọnù báyìí ti kò lérí ẹ̀ bẹ́ẹ̀ wú dọ́lá onígbọ́ abẹ́ Allah àwọn ibẹ̀ náà ni a bá tafsir wa dé lánàá aya tó tẹ̀lé aya 86 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بقية الله خير لكم إن كنتم مؤمنين وما tẹ̀síwájú níbi tútú tí wọ́n ké a mú ọ̀rọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àmúwá nípa ìjìyà tayé tí ń bẹ fún àwọn tí wọ́n bá ń dín òṣùwọ̀n kù nínú àwọn olówó ìbínú ọlọ́run ọba tó rọ̀ mọ́ nítayé amúhàdíìsì afọ́wà abdullahi ọmọ umar radiyallahu anhuma èyí tí afọ́wà ibn Majah tí wọ́n mú wá nínú tírà wọn látọ̀dọ̀ ibn abi malik an abi látọ̀dọ̀ babẹ́ an àtọ́ bin abi rabah láti قال أسعوك أقبل علينا رسول الله صلى الله عليه وسلم أنا بدو قوى أنا بواني فقال يا معشر المهاجرين أنا بني مقبل أن يرى مكة تأسي إجراء واسد مدينة خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن إن كمان كان ده bọ́lọ́run bá ṣe tán tó fẹ́ fàdánwò kan àwọn èèyàn kan bọ́ bá fi àdánwò nǹkan márùn-ún kàn wọ́n àwọn nǹkan tí máa ń tẹ̀yìn rẹ̀ jáde fi ṣe kàtòdà fún individual àti fún society fún olórí òjò orí ni àbí fún gbogbo àwùjọ lápapọ̀ tọ́lọ́n bá lè fi àdánwò nǹkan márùn ká àwọn èèyàn kan in tí máa ń tẹ̀yìn rẹ̀ jáde ìdá àrẹ́bì ni mo wá wọ́sọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ ká dánwò náà kó kàn yín àwọn mọ̀hajirun làmẹ́bì dojú ọ̀rọ̀ kọ̀ọ̀ àdánwò ìlú ó ti ṣẹlẹ̀ lásìkò tí wáyé ó ti kàn wá kọ́lọ̀ kó sọ wà mẹ́ àkọ́kọ́ náà Ànábì sallallahu alaihi wa sallam Ànábì ní lam tazhar al-fahishatu fi qawmin qat hatta yu'linu biha illa fasha fihim at-ta'un wal-awja' allati lam takun madat fi aslafihim alladhina madaw anabi sallallahu alaihi wa sallam anabi ni àdánwò zina kò ní laarin awon eyan àwọn èèyàn kan ní orílẹ̀-èdè kan nílùú kan ka kan nínú ìlú kan ka kan nínú agboolé kan débi wípé àtà ìhúlínú bí a débi pé zina yóò wà ní nítùmọ̀mọ́ sí wọn wọ́n ṣe gbangba alábìnrin tó bá ti rí bẹ́ẹ̀ àwọn tàjáwò bẹ́ẹ̀ bá kàn yálà ìdílé ni ìlú ni orílẹ̀-èdè ni ilá fàṣà fi ìhìmú tọrọ oníwọlé àwọn àjàkálẹ̀ àrùn tí bàbá ńlá bàbá yí ò gbọ́ sí ti rí yóò mọ̀ ṣẹlẹ̀ jẹ́mọ́ sáwọn bàbá wa gbọ́ ẹ̀bọ́lá ṣé wọ́n mọ̀ tí ń jẹ́ covid 19 corona tí wọ́n gbọ́ tí ń jẹ́ ewó tí omicron hiv ọ̀rọ̀ anábìṣẹ́ asọ́sìnà asọ́dì oúnjẹ kódà ẹlòmí ní àwọn obìnrin bí bẹ́ẹ̀lẹ̀ ọkọ ó sì kìnnà ìṣọ́ tí wọ́n máa sọ nígbẹ́ èyàn ilé wà kó mọ́ láláàánú obìnrin wo káàtún láláàánú rẹ̀ lẹ́yìn ọlọ́run àtọkọ tó gbé sínú ilé gbogbo pàtàkẹ́wò èyí bá ti gbàlú kan anẹ́bìnrin ẹ̀mọ́ ti àjàkálẹ̀ àrùn àìsàn burúkú nínú ìtàn yóò máa ṣẹlẹ̀ inú àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n lẹ́nu lèmi kìí àlẹ́wọ́ ní ìzáàrì àwọn yálẹ̀ ilé ìta fi skéèlì ni àbẹ́yìí ta fi òṣùwọ̀n alábọ́ kóngò pẹ́rẹ́gi àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ èyí ta fi ń wà táwọn èèyàn bá ti ń wá owó síbi ìmọ̀ dí òṣùwọ̀n kù bẹ́yàn fẹ́ ra sọ bá ń pa mẹ́wàá mẹ́sàn ló bàbẹ́ àwọn kan wá máa ń sọ pé à ń kọ́ níbi iṣẹ́ náà tó wáyé pé kò séyùn níbi iṣẹ́ ní kí là ń kọ́ ta ni ò lè gbé ẹ̀wà kalẹ̀ kọ́ta ṣùgbọ́n bí kóńgò méjì nígbà bá gbé délé tí ó sì máa já sí ọ̀kan àbọ̀ èyí náà ni wọ́n kọ́ àlẹ́bìnrin tá a bá ti sọ ní ojú ọ̀nà ẹ̀jẹ́ tá a bá ti fẹ́ lówó àfi ká dín oníṣòwò mélòó olówó àpò mélòó ló mú orúkọ bèèrè ọ̀ọ́fẹ́ ra àgbálùmọ̀ agbọ̀n kan ṣùgbọ́n ewé ní ọwà sálẹ̀ ewé àwọn àgbálùmọ̀ èyí tó ti bàjẹ́ olówà wọ́n sì ta níta òrìyàgbọ̀n kan bọ̀ ń bọ̀ bá délé lọ́mọ báyìí ìgbà tí àwọn èèyàn bá ti sọ eléyìí di ọ̀nà kan gbòógì táwọn ti ń rówó Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní illa ukhidu bis-sinin wa shiddati al-ma'unati wa jawri sultan alayhi ìbínú ọlọ́run ni ìyàn ìyàn ó máa ṣẹlẹ̀ oúnjẹ ọ̀wọ́n ẹ̀mù owó lọ́wọ́ ṣùgbọ́n tó wó máa rà yóò kéré owó púpọ̀ lẹ́ẹ̀ni ṣùgbọ́n kò ní tó rà kan ẹwà àwọn bàbá wa nígbà kan tán sí ìjọba ẹlòmí ò ní sálárì òun gbogbo sálárì rẹ̀ bí a ló tó 1000 naira nínú sálárì ló ti ra ọkọ̀ nínú sálárì ló ti kọ́lé nínú sálárì ló ti tọ́mọ jẹ̀mọ́ àwọn èèyàn ń gba 250,000 300,000 kóòtù tó parí yóò sì jẹ gbèsè kò ní tó ìdánẹ́bí sọ jẹ̀mọ́ ó ṣẹlẹ̀ àgbèsè èlò lówó tó tó náírà bọ́bá ti ṣẹ́ ó ti parí ọ̀kan ní àwọn ìbínú ọlọ́run tánàbí ni yóò mọ̀ ìṣẹ̀lẹ̀ ní nígbà táwọn èèyàn bá ti sọ ìmọ̀ dí òṣùwọ̀n kù tí wọ́n bá ti sọ dẹ̀tọ̀ olówó àpò à ń tààrẹ sí à ń gbogbo nǹkan tó jọ mọ́ nǹkan wíwọ̀n ẹni bá ní pípé ẹ̀ẹ́sì sanwó pípé ànẹ́bìnrin tó bá ti dà bẹ́ẹ̀ ẹ máa retí ìyàn wàṣídọ́tún makódà àwọn nǹkan tẹ́ mọ̀ ní bùkátà sí gbogbo ẹ̀ wà lè jáì bí ẹni pé ti sáyé náà lẹ̀ ń gbé tẹ́lẹ̀ ẹ̀mọ̀ wò lọ́ọ̀kan ni owó inú ní bùkátà pọ̀ òṣì àti jẹ́ àti mú yóò dùwálà wàjọ́ rí sọ́lọ́tọ́ ní alẹ́ yìí àwọn tí ó máa jẹ́jọba lé yín lérí àwọn tí ò ní fẹ́ràn yín ni ó máa darí yín wọ́n jẹ yín níyà rẹ̀ wọ́n kówó yín jẹrà rẹ̀ wọ́n ṣàkóso lè lórí jẹ́mọ́ àti lọ fa gbogbo eléyìí àmẹ́bì nígbà tẹ́ bá ti sọ ìmọ̀ dí òṣùwọ̀n kù tẹ̀sọ́dẹ̀ ìpínlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ó ní mahalusha èyí tá a fẹ́ nínú àdìsí yìí torí pé ọ̀rọ̀ àwọn èèyàn anábì ṣùháì alayhi salatu wassalam nínú tí wọ́n gbajúmọ̀ sí táyé mọ̀ wọ́n mọ̀ ó náà ní ká máa jí òṣùwọ̀n ká máa jùkú wọ́n rówó ń bẹ̀ wọ́n dọlọ́rọ̀ ń ìsìdọ̀rọ̀ ọjà ọlọ́wọ́n bá ó ni ó asàlàyé fún wa lánàá pé ọlọ́run bá fẹ́ jẹ ẹrú rẹ̀ ní ìníyà ọlọ́run ó fi jẹ ẹ̀mú rẹ̀ síbi àrámù ọtí ni ó máa tà igbó ni ó máa tà ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ni ó máa pátà owó si máa wọlé gbogbo àtọ́bọ́ wípé fi iṣẹ́ èṣù ó máa sọ fún wípé àpọ́mọ̀ ah, sí wo tún lè tó lè máa mọ́ wọlé báyìí tó bí yàwúyàwú nànà àfi ẹni tí ọlọ́run bá fẹ́ yí ẹ̀mí rẹ̀ padà nínú àwọn ọmọ tó ń ṣe yàwúyàwú wọn ò lè kọ́sẹ̀ yóò ronú wípé lódìdí oṣù kan èlò ló fẹ́ rí iṣẹ́ bọ́bá ti wù sí ní ẹ̀jọba tí ń gbowó oṣù yóò ní lóṣù èlò ló fẹ́ gbà láàrin ọ̀sẹ̀ kan ó sì lè rí owó ọdún mẹ́wàá ẹni ṣiṣẹ́ jama tí ó fún kẹrẹlẹ̀ ilẹ̀ ayé ṣàkọlá àtọ́lọ̀ bá mẹ́sàn lọ lọ́gbẹ́ jẹ́ kó tó kéyìn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ fi je bụ إلا منع القطر من السماء بكنا وين يقولني ما زكا يوتي nínú dúkìá zàkà ọ̀wọ̀ ní owó ohun yíyọ́ anábi ní gbogbo àtàwọn èèyàn bá ti ń ṣe bẹ́ẹ̀ illa múni olùkọ́pọ̀rọ̀ mínú sàmà òjò ní máa rọ̀ regularly àsìkò tẹ́ ń retí òjò òjò ní rọ̀ wàlẹ́ olálùbára ìmú lam yumtaru ẹ̀kọ̀ kadójò bá ń rọ̀ nítorí àwọn dábà àwọn ẹranko torí wọn ẹlọ́wọ́ fi wọn bá èyí tó bá ń rọ̀ yẹn torí tí wọn àṣẹ jama nínú ìdẹ̀kùn tọ́lọ̀ ń ṣe fún wa ìdẹ̀kùn tó bù àyà ó ní iye táà máa ń yọ nínú zaka ó kéré pọ̀ kí lọ bẹ́ sọ níwájú ọlọ́run zaka wo owó ẹ òyọ́ sọ́ọ̀sọ̀ wípé ìtọ́lọ̀ ní ọyọ sópọ̀ ní sáájú ká tó kírun sọ látúnṣọ́ ẹnìkan èmi ò nínú ọmọ ya send the sms message wípé ẹ̀dàkùn òun ní ọba ẹ̀ òun fẹ́ yọ zaka lere ẹ̀ èlò ní owó yọ nínú owó yẹn owó yẹn ó lé díẹ̀ ní 4 million mo wá kakuléètì ẹ̀ mo wá wo iye tí ó yọ ní zaka gbogbo rẹ̀ ò ju one hundred and twenty one thousand naira nínú four million kò tó ìdá kan ní ìdá mẹ́wàá tó gbé two point five percent kò ní òye so mo wá ń wo owó yẹn èló ni eléyìí nínú àdúrú 4 million tó tún lé síbẹ̀síbẹ̀ àwọn èèyàn tún mílíọ̀n ìdílé tó fi jẹ́ pé gbogbo ẹni tí sàkàbá ti wọ owó ẹ̀ kó dijú kó yọ ìpín yẹn kúrò bẹ̀ ọ̀kan náà ọmọ ẹ̀yà kan náà ó yọ zàká ó wá fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí àwọn yẹn wá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n wá ń ṣàdúrà fún wọ́n sàn dúpẹ́ gbogbo ẹni tó bá tún mọ̀ wọ́n tún sọ pé ẹ̀bà dúpẹ́ lọ́wọ́ lámọ̀rí o ẹni tó wà yẹ̀ sàkáyẹ̀ wá ń sọ wípé à kán mọ̀ dúpẹ́ lọ́wọ́ òun níṣẹ́ ni kán máa bóun dúpẹ́ fọ́lọ́un pé ọlọ́run ṣe nírọ̀rùn fóun kóun mú òróǹro kúrò lẹ́ran torí pé èyí tó ń yọ jáde òun kí bí ìgbà tí èèyàn kírun tẹ́wà ní àdúgbẹ́ òpó kírun ẹwọ omi tó ronú lọ oníkọ́ mọ́ sí pẹ́kọ́wọ́ akálásí wọ́n lè bóòn dúpẹ́ fọ́lọ́n tó ṣe rọ̀ kódà kọmọ́ sàdúwà fún òun ọdún jẹ́ wọ́n sàdúwà torí pé ọlọ́run sọ́nà al-Qur'an bí khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa inna sọ̀lá àtẹ́ká gbàkà ọlọ́run ní bẹ́bá ti gba zàká lọ́wọ́ wọn ìṣàdúà ní fún ìṣàdúà àwọn èèyàn kan so látara àdí eléyìí gbogbo ìgbà tí àwọn èèyàn bá kọ̀ yọ zàká ojú onírọ̀ bó ti tó àti إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعض ما في أيديهم ẹlẹ́kẹrin o náà ni gbogbo pàtàwọn ènìyàn bá ti ń jàmbá àdéhùn ọlọ́run àti òjíṣẹ́ kí ni jíjàmbá àdéhùn ní ọlọ́run dáwà bọ́lọ̀ sàdé pọ́lọ̀ láàmù sàwà kí n rí ṣáàfì anábi sallallahu alaihi wa sallam àdéhùn ta gbé nínú aṣáàdù an la ilaha illallah wa aṣáàdù anna muhammadan rasulullah ṣáàfẹ́lẹ́ bí nígbà tó bá ti di wípé à ń tú àdéhùn ta bọ́lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ ṣe ìjìyà tí máa tara rẹ̀ wá ní pé illa sallallahu alaihim adúwọ́ àwọn ọ̀tá òde wọ́n máa wọlé ẹni tí ò lè dáni mú yóò sì máa fẹ́ ẹ̀yìn ẹni yóò fi máa lélẹ̀ wọ́n náà yẹrẹ o bó bá ti rọ́lọ́ fín in tí ò tó bàtà rẹ yóò fa àwọn náà fàámàdù bá jọ máa fi ẹ̀dì àwọn nǹkan tẹ́ ẹ ní tí ń jọ ní lójú yẹn wọ́n sì máa fi bá tẹ̀yìn lé tí wọ́n máa gbà lọ́wọ́ yìí ẹ̀sùn máa dúpẹ́ ẹ̀tẹ̀ dúpẹ́ tí ò pẹ́ mi lọ jẹ́mọ́ àti wọ́n ń tẹ̀lé àjọṣẹ́ àwọn ọmọ léje léje àwọn ọmọ fifteen years seventeen years kọ́lọ́n kọ́ máa bá àbọ̀lẹ̀ bọ́ wọn ní àmì ìbínú ọlọ́ ẹlẹ́ẹ̀karùn wọ́n lẹ́m tákùn àìmẹ́tùkùn bí kìtàbílà ويتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم بكنا gbogbo ọgbà tí àwọn adarí ní tí wọ́n bá ti mẹ́ ní al-Qur'an gbogbo àwọn tó ń bẹ nípò olórí tí wọ́n tàpá sal-Qur'an wọn mẹ́mẹ́ yẹmẹ́ ẹjá wa léèrè bóòlù mi ṣe mẹ́ ní al sí nínú lè lórí ara mi ni lórí àwọn ọmọ mo bí ọmọ mi gbogbo èlò tí láyé kò mọ Kùránì nìkan inú ẹlòmí àtúmọ̀ àwọn ọmọ mẹ́rẹ̀ níbi ẹ̀rí eletri eléyìí lọ́ọ̀ ló ń ṣe eléyìí medicine eléyìí ma ka al bó la ṣe mẹ́nẹ́sì ó gbúdọ̀ jẹ́ pìlẹ̀ gbogbo ìlókù ká máa mọ́lé lórí yọ́ jẹ́ dókítọ̀ kọjá rí ní ṣẹlẹ̀ ẹni tí ọ̀kàwé kan tó lè fi yàwó yàwó ìwé calculation náà ló débẹ̀ ọlọ́pọ̀ ṣàánú tó bá ti gàbẹ́ illa ja'ala Allahu ba'sahum baynahum ọlọ́run yóò wà dẹ wọn síra wọn ẹ jẹra yín níyà tó yà ní mọ bẹ́ni ń ṣe gan tó fi ń jẹ yà tó ń gan ní sọ pé kí sọ wọn hadith yìí mo ṣàlàyé fún aláìná wípé ẹnu kún wọ́n ní wà fi isnad nínú ọ̀nà tí hadith yìí gbà wá nínú àwọn rijal tó wà ń bẹ̀ wọ́n pẹ́ nìkan ní ibnu abi orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní khalid bin yazid rahimahullah من خالد يزيد بن يزيد بن عبد الرحمن بن أبي مالك أبو هاشم الحمداني الدمشقي عن أبيه وعطية بن عارس وعنه ابن عبد الجواري وإشام الأزرق ضعفه أول ما nípa àdíṣ ونضعيف أجل ما fún أبا ti mọ̀ ìgbẹ́ta bá ti rí nínú sánẹ́tì قال الحافظ بن حجر العسقلاني رحمه الله وان خالد بن يزيد ابن عبد الرحمن بن أبي مالك وقد ينسب إلى جد أبيه أبو هاشم الدمشقي أفوى حافظ بن حجر وان الضعيف مع كونه فقيه tó ń ti pé àgbà àfáà ni nípa ìmọ̀ fíkíù ṣùgbọ́n nípa gbígbà díìsì wá dọ̀í èyàn lè jẹ́ sọ̀híhù nínú fíkíù kó sì jẹ́ dọ̀í nínú kíni nínú àfi wàkọ̀dì tàhámàwó ibn Ma'in afọ́wà ibn Ma'in ìbejì àfọ́wà Ahmad ibn Hanbal wọ́n fura sí wípé ọ̀rọ̀ rẹ̀ kìí bí kọ́rọ̀ mọ́ dojúrú tó bá gba ọ̀rọ̀ wá ó mọ́ wà nínú ọ̀rọ̀ rẹ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé hadith ní lọ́dọ̀ àtàkàtẹ́yìn lọ́dọ̀ apá kan ní àwọn àfà wọn láti ìsìtì ò lálàáfíà torí pé ìdájọ́ hadith tí ò lálàáfíà tá a bá ti kà àgbúdọ̀ sọ àmọ́ tó jẹ́káwọ́ ka hadith yìí síta òun ni wípé hadith yìí ó padà lálàáfíà a mọ́mọ́ sọ ilé pàápàá jùlọ fún àwọn ọlọ́mọ kéw èèyàn kì í rí ìlàjì ọ̀nà kéèyàn lè èèyàn ti mọ̀nà kódà bí èèyàn bá rin ọ̀nà bó rìn já kò tí tó pọ̀ mọ̀nà ẹni bá rin ọ̀nà tó túnmọ̀ gbogbo ọ̀nà tó lè já ọ̀nà tó ti ṣìnà rí tó ti sọnù rí olè tó mọ̀nà yóò sọ wọn pé tó bá gbọ́wọ́ ọ̀tún ibi tó fi jáde bọ́ bá gbọ́wọ́ òsì yẹn ibi tó fi jáde bọ́ bá gbà bí ibi tó ọyá ojú kó gbà bí ẹni tó mọ̀nà nìyà gbọ́rọ̀ ìmọ̀ṣẹ́ nínú ẹ̀ kákà gbọ́rọ̀ lérèfé káìsàrí ya mọ́ orú kiri káti mọ́ gbẹ́dàjọ́ lérí ẹ̀ mélòó mélòó láti ìtàwọn afóní ò lálàáfíà tẹ́ bá tún tẹ̀síwájú ní ẹ̀kọ́ ọ padà rí pé wọ́n ní tó pẹ̀lú àwọn àlàyé ní ò lálàáfíà mẹ́lẹ̀mẹ́lẹ̀ ní àwọn àdíjù ní ìtàjùrù pé ó lálàáfíà ṣùgbọ́dá bá tún rìn síwájú a tó padà mọ̀ wípé ó lálàáfíà hadith yìí tí a bá wò síwájú nínú ẹgbà wá ní tó gbà wá hadith hasan wọ́n ni lákin warada lahu wọ́n láti ìbìta kàkàlẹ̀ yìí kámọ́sọ̀ tó kọ̀lá làbẹ̀ ọ̀ torí pàtíìsì yìí tún gba ọ̀nà ní ìwà yàtàkọ́wà fúwọ̀dọ̀ ìfọ̀ ìlú tọba ti ní yàtàkọ́wà òtùmọ̀kọ́nà mi tó gbà wá ẹ̀nà dọ̀ìfù ṣùgbọ́n pàtíìsì bá wá lọ́nà tó lẹ tó di àdìsù hasanun wọ́n ní وهو ما رواه الطبراني في المعجم الاوسط اعرف التي ابن ما جاب على قصه افاوى الطبراني من ترى المعجم الاوسط وقد سمو حديثه وفي مسند الشاميين بقنا انه مسند الشاميين اتي الحاكم في المستدرك وما حديثه نوع عن الحيصم بن حميد اخبرني ابو معبد حفص بن غيلان عن عطاء بن أبي رباح قال كنت مع عبد الله بن عمر رضي الله عنه فقال فأقبل علينا النبي صلى الله عليه وسلم ẹ̀rì pọ́nà tẹ́lẹ̀ ìgbà wá tó fi já àfáàwà Abdullahi ọmọ Umar ọ̀nà tó gbà wá yìí ẹni tí a mọ̀ sí Khalid ibn Yazid kí jẹ́ torí kò ló fi líǹkì Abdullahi bin Umar tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n wá ní ilé ìta kàyínsì ọ̀nà ti àfọwà Tabarani wa qala al-Hakim àfọwà Hakim tí wọ́n ní tíra Mustadrak àwọn wá ń sọ ńgbà kan má yí wá wọ́n ní hádá hadithun sahihul isnad wọ́n láti ìsì yí o isnad ọ̀nà tó gbà wà lálàáfíà

ìgbà tí àfáwà alhakim tí wọ́n ní àdísì yí àdísì tó lálàáfíà ní sọ̀yí ismail wà wá fákọ̀wú ọ̀dáàdì ìmáàmù gàbí ní àwọn faramọ́ bẹ́ẹ̀ tí wọ́n wí lóòtọ́ èyí fún alọ́kàbalẹ̀ ẹlẹ́ẹ̀kejì wà hassanahu sheikhul albani rahimahullah àfáwà àgbà tí wọ́n máa ń dátọ́ lẹ́nu àìmọ̀kan tí wọ́n máa ń dátọ́ àìmọ̀ kan lẹ́nu ọ̀gbẹ́ nípa ìmọ̀ àdìsì ọlọ́pọ̀ bá foríjì wọn àwọn náà sọ pàdìsì àdìsì tó dáa ní èyí tí wọ́n sọ yìí kódà wọ́n padà wá sọ níparí ọ̀rọ̀ wọ́n ní gbogbo àwọn túrùkù tàbísì ìgbà wá fàábì túrùkù kúlù àtọ̀ ìfà ìlà tọ̀ríkà hákìí

àti ìmọ̀ dí nǹkan tá ń fi skéèlì wọ̀n dídìkù ká máa gbowó pípé ká máa tà nǹkan àbọ̀ fáwọn èèyàn ẹ máa bíbìnú ọlọ́run ìyẹn ni àwọn ìjọ ànábì Ṣuaib ìyẹn ni àwọn máa ṣe lọ́lọ́run fi rán ànábì Ṣuaib sí wọn nínú ọ̀kan nínú ìbìlẹ̀ jẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn nǹkan mìí tó ń bẹ tí wọ́n ń ṣe yàtọ̀ sí ṣùgbọ́n ìhùn náà kókó kàlẹ́jẹ́ mẹ́ta ọlọ́run fún wa ara ànábì ṣùháì ló fi wọ́n sí wọn ẹ kìlọ̀ fún ọkọ̀ máa súnmọ́ káyé bí ó súnmọ̀ kù má ìgbà tí ọlọ́run wá ní kánábì ṣùháì bú bá wọn so nǹkan torí pé ṣe ẹwà ní ajáwọ́ mẹ́rin èèyàn náà gbogbo wa ọlọ́run wá ní kánàbí ṣùgbọ́n ó sọ fún wọn kẹ́ẹ̀dá wọ́n ń bẹ̀ èyí tọ́lọ̀wọ́ ṣe fún ní olóore jù ẹ́lọ tẹ̀sánmọ̀lẹ̀ ló fi jẹ́ pé àyà tó tẹ̀lé lọ́lọ́run fi ṣàlàyé àmì èmi ni mo ní ẹ̀dá wọ́n ń ọlọ́run bá ti sọ pé bá kí ilẹ̀ tó lọ ẹ̀kọ́ èrò ńlá kan إن كنتم مؤمنين فذكر الله خير لكم Ọlọ́ni rẹ̀ Ànábì Ṣùháì sọ fún wọn pé kí wọ́n jáwọ́ níbi jíṣẹ́ lọ́run, kí wọ́n jáwọ́ níbi jíjẹ ẹ̀tọ́ àwọn ènìyàn mọ́lẹ̀, kákọ́jà pamọ́ owó kékeré lọ́jà ṣùgbọ́n gbà ti kó pamọ́ àbásọ́dọ̀wó gọbọ́ye látara apáwọn èèyàn bùkátà rẹ̀ wọ́n wá ń súré ìsìn pẹ̀lú owó tó ga lánàá a fún alápòjúwe ọ̀rọ̀ epo pẹ̀lú lára lítà 160 kọ́ni 55 ó wá di wípé èèyàn tó wá ń bẹ̀bẹ̀ wípé elólọ́ra 250 ní àpẹ́dàpọ̀ ìjúwẹ̀ bẹ̀ fún mi níbi 300 mọ́tò tuntun lábẹ́bọ̀ká wọ́n wá sọ di owí wọn àtún wá ń le ara wá ní wá àwa mú ẹni tó ti búkù yẹ tó fẹ́ fi pọ̀ sọ́kọ̀ nígbà ó ti wọ́n un yóò wá pẹ̀lú wíwọ́n yóò padà pa ìnáwó bí ìlara ó lè mọ́rù wọ ọmọ ilé ọmọ rẹ̀ tán àwọn nǹkan ni akàrùpá ń yímọ́ ní nǹkan bí ni ó máa pa lára àwọn kan tí wọ́n ń pa nǹkan bí lára lọ́dọ̀ tẹlòmí làwọn fi ń sọlá gbogbo àwọn tó bá ṣe wípé ẹkùn tẹlòmí ló ń di ẹ̀rín fún wọn ìnira tẹlòmí òun ló ń di ìdẹ̀ra fún wọn ọlọ́run ọba ní ẹ̀ṣẹ́ wádẹ̀ra sọ́dọ̀ ọlọ́run ẹ má fi ẹ̀rín tiyín síbi kẹlòmí òsùnkún بقية الله خير لكم بقية الله خير لكم àti bàkíyàtò láà gbogbo ń tọ́lọ̀ ń bá ní kó sẹ́kù sí yí lọ́wọ́ nínú àrísìkí halal khairun lakum ìyẹn ló lóore fún yín ju owó haram بقية الله àwọn tọ́lọ̀ ń bá ní kó máa ṣẹ́kù sí yín lọ́wọ́ àwọn tọ́lọ̀ ń bá ní kó gbé ọwọ́ yín bó ti wulẹ̀ kó máa tó bá ti jẹ́ ti halal kọ́ irú ìlà fún ìyẹn ló lóore fún yín bọ́bá ti pẹ́ lódodo náà lẹ bá gbọ́ bẹ́bá fọkàn yí sọ́dọ̀ ọlọ́ntọ́lọ́ òtò yí àwọn afọ́ onímọ̀ tafsir wọ́n ní baqiyatullah allati yubqiha lakum min alhalal ba'da ifa'i huquqi an-nasi bil'adl akthar naf'an wa barakatan min az-ziyadati al-hasila bit-takfif wal-ifsad fil èyí tọ́lọ̀ afẹ́ tajà fún yàn àtà ní pípé lóòótọ́ ẹni tó tà ní dídíkù ó lè rí èrè tó pọ̀ ta tó to ní pípé tó ṣe èrè tó rí yẹn ó lè mọ́tò tiẹ̀ ṣùgbọ́n èyí tó rí lọ́nà yẹn ó fún ọ ju èyí tí yẹn rí lọ́nà ara ọmù tó pọ̀ lọ ẹlọ mú kọ́ kan sọ́wọ́ pípọ̀ kọ́ lówó ìta bá ẹlòmí lè máa jíjọ tí wọ́n bá ń sọ nǹkan náà àwọn tó lówó láyé lágbàáyé ó lè jẹ́ pé pòkejì ló wà ẹbí pé kí ló fi ṣe láwọn afáà fi máa ń bẹ̀rẹ̀ lọ́gbọ́lọ́ mẹ́jà lówó lọ́rùn dinar owó ni ó máa darí ẹ̀ tẹ̀kẹ̀ndú gbogbo bẹ̀rẹ̀wẹ̀ ṣùgbọ́n ẹ̀ní rí lára ẹ̀ní rí lára ọmọ ẹ̀rí àyàwó ọ̀nà tí èyàn ti gbàrọ owó ó ní í ṣe pẹ̀lú bí ṣe máa na ẹni bá rí owó lọ́nà haram bẹ́ẹ̀ ní iṣẹ́ ẹ̀tọ́lọ́ndélẹ̀ yóò nílá sponsor àwọn aṣẹ́wó ó sponsor àwọn oníbọ́ọ̀lù èso ó jẹ́ kí ìyàn ó rọrùn fún tó kò tí wọ́n lè ní júwé dídé mẹ́yìn a máa mú àpójúwé kan wá ẹni tó ní 50 million kò jẹ́ gbèsè lérí ẹ̀ ń lónìí ẹlòmí ní 5,000 lọ́wọ́ tán bá bí wá léèrè pé ta ló lówó náà àwọn méjèèjì a sọ̀gbọ̀n tó ní 50 million abẹ́kọ̀ bẹ́ẹ̀sì ni onífàfin ó lè jẹ́ olówó kó ní 50 million yẹn kó dìdó lóṣù lẹ́nà o o lè ní 15 million lọ́wọ́ kọ́lọ̀ ó ti gbé àdánwò 100 million kó gbèsè jẹmọ́ ìsọ́lọ́wọ́ yìí minus ní minus 50 abẹ́kọ̀ ó sì lè jẹ́mẹ̀ fún nùkó ní 5,000 láyé nìkan ẹmọ́tẹ̀kọ́ láyé lọ́rùn mọ́ èpè lọ jẹ́ fún rẹ̀ láyé lọ́rùn ní tó ní 5,000 lónìí ó <laughs> ti wọ́n náà nù tó bá yẹ pé 5,000 nípìn rẹ lọ́rùn ọmọ náà lọ́dún dọ́là ló ń pa léjé ilẹ̀ kalẹ̀mọ́ aláàlẹ́jẹ́ náà lọ́wọ́ sọ pé láyé lọ́rùn o lè sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí má sọ pé láyé gan ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la 5,000 tó wá ní ẹjẹ̀ náà gbogbo bùkátà tọ́lọ̀ ń taari fi kò ju bùkátà 1,500 lọ plus 3,500 ẹ̀dàkùtà lọ́lọ́wọ́ pípọ̀ kọ́ ni owó kọ́lọ̀n kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má dé àdẹ́wò sí wa elu má dé ìdààmú sí wa ẹlòmí ìtàrò lori ńlá in ti ná lórí àìlera ara rẹ̀ lóṣooṣù nílò òyìnbó mẹ́yàn bá every month ó gbọ́dọ̀ travel fún medical check-up kìí dẹ̀ 50 million ní ìgbà mẹ́rin lóṣù kan fi jàmáà ìdí nìyẹn tó fi jẹ́ wípé owó tó wá lọ́nà halal ó lóore púpọ̀ jẹ́ haramu lọ bó ti wùlẹ̀ kó haramu ó fẹ̀ tó bó ti wùlẹ̀ kó pọ̀ tó bó ti wùlẹ̀ kó lówó lówó tó àwọn tó lówó jù ọlọ́m̀bẹ̀ kò sí ń bẹ̀ Bàkíyàtúlláà ìtọ́lọ̀n bá ní kó sẹ́kùn sí wa látara ogun wa yẹn. Èyí ò ní máa lóore fún wa. Ọlọ́run ọba tó bá ṣe pé lódodo lẹ gbọ́lọ́run ọba gbọ́lẹ̀ mọ̀pọ́lọ́run ọba ọba tí máa bí àbùkátà fún. Bẹ́ẹ̀ bá gbọ́yé bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bá ẹlòmí ń bẹ haramu yẹn ló fi ń sọlá gbogbo tó kójọ láyé níbi haramu ni ẹnu sẹ́ ìjọba tẹ́lòmí ń bẹ èlò ń sálàrí ẹ̀sì máa gbọ́ nǹkan mí tí ó máa ṣe bẹ̀bá wà lọ wájú tẹ́ wà lọ ẹ̀yìn owó tán ní kan pín fún gbogbo ayé lójú ìjọba àwọn ẹ̀pá àwọn ti ṣe bẹ́ẹ̀ sì ni kò dọ́dọ̀ àwọn tí wọ́n ní ká ṣe in tó wà máa rò ní pé tó ń bá lè sọ fún òní máa kó jẹ bẹ́ẹ̀ òun ò ní lówó lọ́wọ́ ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin tẹ́ ń rò bẹ́ẹ̀ ìmọ̀ ni yín ló ló lẹ̀ Bakiyatullah pè ní èrè, kẹ́ẹ̀fí lérí owó yín lọ́nà halal èyí ń lo oore fún yín dúkẹ́ ṣe jàmbá fáwọn èèyàn lọ ìyẹn ló lo oore fún yín ọlọ́díká náà bí ṣùgbọ́n ẹ̀kọ́ sọ fún wọn abẹ́ bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìyẹn nìkan ẹ̀dúró albarka òun ló ṣe pàtàkì láàfí ma ń wo àwọn ọmọ ìyá wa wúsá ẹ̀nà àwọn wúsá gọ́ọ̀ èyàn máa gbọ́ tó máa àlùbáríkà ayé kẹ́ tó fi ẹ̀kọ́ yẹn ó ń jẹmọ́ tó wọ́n báyìí níbi òwò jẹmọ́ níbi òwò lọ sí Kánò òwò ṣíṣe a mọ̀ wípé àwúgbà wọ́n tún kọjá

wọ́n ní ti USA lọ́wọ́ ẹgbẹ̀ lọ́nkìnrin wọ́n láti nẹ̀ wọ́n èyí tẹ̀ èèyàn ńlá kan rẹ̀ lọ́jọ́ ṣùgbọ́n orúkọ wọn wà rẹ́gísítà níbi tí wọ́n ti ń pòdúsì ọjà ibẹ̀ ló ti ọ̀dà fúdà rẹ̀ wọ́n bá kó rí bóòlù fẹ́ lọ kò ní ìdíọ́sẹ̀ lọ gba fídà ọlọ́nìyẹn bẹ́ẹ̀ bá bọ́ owó ti ẹ̀dẹ́dẹ́ ọlọ́dọ̀ wá ń bí fẹ́wọ̀n pé ìrànlẹ̀ ọ̀pọ̀ ìrànlẹ̀ yóò táwọn fọwọ́ gbá àyàrùn ẹ kàwákù ẹni táà ń sọ ìjọmọ́ ẹ̀ẹ́sìlọ́jọ́ máa jẹ́ dàbínú ní mọ́ra jí ẹjọ́ máa mú kọ́ ẹjọ́ máa mú gbogbo àṣíkọ́sẹ̀ gbogbo àwọn èèyàn tán bá ti ka àlùbáríkà kú lérí gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe bá kí ìyá tó wà ẹ̀kọ́ irú ńlá kún un gbogbo ẹ̀ ọ̀bá ṣe ẹ̀wà ayé wa ọjà pọ̀ nínú ìlú dáwà yìí èwo ló jọ sáfá èyí kánò tẹ̀ àbọ́jọ́ ọ̀pọ̀ nínú ìlú ẹmúrù sáfá jáde kò sí ní ògbélébẹ̀ láì ní múnira lọ́wọ́ bẹ́lẹ̀ ní òsì ìdé pẹ̀lú mímọ́ ara rẹ̀ òsì ìbàlẹ̀ kò sí tó bí àwọn nǹkan gbogbo bàbá bá ti pàtàkì alùbáríkà lẹ́yìn gbogbo nǹkan tá ń ṣe èèyàn kọ́ ní ilé owó ọlọ́run ní máa fún ìyàlówó gbogbo ẹni bá jí máa ń lé owó ìlówó súnà dọ́lọ́run ìlówó ṣùgbọ́n ni tí è lé owó ní وما أنا عليكم بحفيظ وما أنا عليكم بحفيظ ọlọ́run ní rẹ̀ ànábì ṣùháì wà sílá ní kò ṣe fún wọn wà máa ní عليكم بحفيظ ọlọ́run ní máa sọ yí o sọ fún wọn bẹ́ẹ̀ èyí ni kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àfáà oníwà sí náà lásà àlẹ́yí sọ ní tí ẹ fún ní ọmọ tọ́kùn pa àwọn èèyàn káàkiri ẹlòmí bá ti ẹ̀dẹ́ bí pé yóò tún lọ máa tọ́kùn pín ẹni yẹn yóò lọ máa fẹ́ get information nípa rẹ̀ ọlọ́mọ̀rún ní ẹ̀ bí ṣe ń lọ jẹ tẹ̀bá pàkíyèsí ẹni pé gbó bẹ̀rẹ̀ kan tó wá kílọ̀ kan tiẹ̀ lọ sọ àbáyá kọ́sọ̀mà rẹ̀ ọ̀báyá fámílì ẹ̀ ọlọ́mọ̀rún ní ẹ̀ ìwọ́kàtí wá àti ọlọ́wọ̀n fẹ́ sì náà ó ti gbọ́ bí bá ń ṣe a yọ́ ma já ń fún jẹ bí ó dìde ma ṣe ṣùgbọ́n wá rí pé ó gbé obìnrin kan nínú mọ́tò ọmọ báyá aládùúgbò rẹ̀ kan ní ọmọ báyá ìyá rẹ̀ ní ọmọ báyá ń tí ẹ̀ ní ẹwà kẹrin ọwà ń bí wá sí lánàá ó ní bí ànẹ́bí ọlọ́run lọ́lọ́run sọ fún wípé wà máa ná aléìkún bí hafihi ọlọ́run ọba ní sọ fún wọn wípé èmi ṣùháì ọlọ́run ò ní mọ́ tọpinpin yé kiri èyí tó ní ń sọ ni mo ti sọ nì kò ní dandan kí ń wọnú yàrá rẹ̀ kí mọ́ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ẹ̀ من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته ẹni tí bá ti máa tọpinpin kọ̀kọ̀ àṣírí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọlọ́wọ́ tọpinpin owó tí ẹ̀ náà ọlọ́wọ́ ọ̀rọ̀ wa ní kọ̀kọ̀ gbangba ni alhukumu bí zọ̀rọ̀ ìdábárí ní káàbí sọ̀rọ̀ èyí tàbá ti rí ká má tọpinpin وما أنا عليكم بحفيظ وما أنا عليكم بحفيظ nínú àdánwò tó káyélé àwọn nǹkan tá a lè pera wa láti rí lè láàrin àwọn àfá síra wọn in tó lè pè àfá alágbádá mọ̀ èṣe tó fi ṣe bá ó sọ mọ́ kó sàlàyé ó lè ní kódà àìmọ̀lé tó ń ṣe ó sì parí síbẹ̀ tàwa lẹ́nu tó mọ́ kàràtọ́ yẹ kó ṣe yún ní orí social media ló ti lọ gbé jáde pé àfẹ́ lẹ́bọ nílé gangan tó tún ṣe nù tó tún ṣe níṣe ló fi ẹ̀sìn rẹ̀ àtàyé islam ń fẹ́ àtúnṣe ó lòdì sí ká máa fẹ́ra wa ṣẹ̀sí èyí ń kún orí social media oníkálukú wà ní sọ̀pọ̀tà wọ́n a máa kó fúnra wọn kó fúnra wọn kó fúnra wọn àfọ́ ọ̀wọ̀ ará ayé ti wá àti káwọn èèyàn ọmọ nàmá ẹ̀kẹ́ ègú oníkálukú wà máa tọpinpin àti ṣe oníkálukú information kan ti fi dọ́wọ́ mi sí níjọ́ kan wọ́n ní wọ́n take picture rẹ̀ níbi iwájú hòtẹ́ẹ̀lì kan wọ́n ló fọwọ́ kóbìnrin kan lọ́rùn mo ti ní picture yẹn lọ́wọ́ èmi náà rí lè jẹ́ láìpẹ́ èyí náà máa tó sọ tiẹ̀ náà èyí náà a máa ṣe káàkiri àti ṣàlàyé ẹ̀sìn fáwọn àyè inú ọ̀wá ní símọ́ wọn a máa kún púpọ̀ lẹ̀ kí lẹ̀ tún gbọ́ nípa rẹ̀ níbo ló lọ ẹ̀jọ̀ ẹ mọ́nítọ̀ òtítọ́ lọ náà bẹ́ẹ̀ sì ni àmọ́bìtì ní gbogbo ẹ̀dọ́ bá ti ń tàkà bá àwòrán àwọn ọmọ àyà rẹ̀ ọlọ́wọ́ tó àṣírí ti ẹ̀ náà

bí ó bá yẹ kákọ̀ọ́ lẹ́kọ̀ọ́ bá ẹ pé ìnira kan ló ní káwo bá ṣe fẹ́ kún lọ́wọ́ lérí ẹ̀ èyí ni ló lóore ju káfíra ẹni jẹ sí lọ ọlọ́wọ́ bá ní wa máa náà lẹ́kùn bí a fi yìí ọlọ́dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ kò sí bẹ́ẹ̀ yóò bá bọ̀ wọ́n ní ààlọ̀ kọ̀ọ̀rán kí ni ọ̀ràn ká kìí jẹ́ ká nìkan ó ń gbéraga ààlọ̀ ra wọn ẹwọ́ bá nábi ìṣọ́ ẹgbẹ́ bá wọn sọ̀rọ̀ tó ẹwà gbó èsì tí wọ́n fún náà أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد ونقالوا àwọn èèyàn ànábì ṣọ́áì ìgbàtà ànábì ṣọ́áì fòkà gbogbo ń tọ́lọ̀wọ̀ ọ̀fẹ́ tí wọ́n ń ṣe ó kàá fún wọn oníkà jáwọ́ ń bẹ̀ kí ọlọ́run kó mọ́ sọ̀kalẹ̀ lé wọn lérí ìyà tí mú ní dárú ẹjáwọ́ kí ṣe pé yà ti dé o ṣùgbọ́n ẹjáwọ́ kí yàwó má jẹ́ ọlọ́run ní máa sọ yín o kí n kà wí fún ìrìn ó sọ nísọ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó sọ nísọ ti hikma ó fi bá wọn sọ̀rọ̀ àwọn tí wọ́n wá jẹ́ onígbéraga àwọn tó ṣe wípé níbi ìbàjẹ́ yìí làwọn ti jẹ ibẹ̀ ni wọ́n ti mu ibẹ̀ ni wọ́n ti lóókọ́ wọ́n wá ń sọ fún ànábì ṣọ̀háìbù níjọ́ náà wọ́n ń sọ fún nísọ ti yẹ̀yẹ́ nísọ ti wípé ọmọ tó ń sọ lẹ́nu ìsìnzáàn wàtàhàkùmàn ní ti yẹ̀yẹ́ àti nísọ wípé àrùkú gbádùsà ọmọ nǹkan tó ń sọ lẹ́nu قالوا يا شعيب تأمرون أنكم كما يعبد آباؤنا ah, ah. wọ́n àsọ̀láàtù hamsa yẹ bìlì ìsìfàmù ṣùgbọ́n ìsìfàmù ìsìzá wàtàòbíh wàtàhákùm ní ti ìfìyàn ṣe yẹyẹ èyàn a máa béèrè béèrè ní ìlọ́wọ́ èyàn nígbàmí kìí ṣe pé ẹ kó fèsì ṣùgbọ́n ń bí níbèèrè níbèèrè pé ẹ̀fẹ́ fi ṣẹlẹ̀ yà nítorí ẹ̀mọ́ gbogbo à ẹ̀wà bí ara ní rẹ̀ léèrè bó ti rá sọ kì ṣe fún wọ́n ní kọ́ sọ ibi àmọ́ra múra ọ̀fẹ́ gbọ́yàn fún òní tó sọ pé ah, ọ̀rẹ́ mi ló fún mi tí ẹ̀yẹ náà fi ń ṣe kọ́dà tó bá tún fèsì gan owó tó ti fún ẹ̀yẹ ọ̀nà yìí ni wọ́n fi ń béèrè béèrè lọ́wọ́ ànábì ṣọ́áìl wọ́n ni àsọ̀látùk àwọn àfó onímọ̀ tẹ̀fsír sọ̀látù yẹn ìtumọ̀ méjì ni wọ́n fún àkọ́kọ́ ìtumọ̀ irun kíkí gangan wọ́n ni ah, ẹ̀wà bá abílẹ̀ irun rẹ̀ tó ń kí tó ẹ̀fẹ̀ gbáwèrè rẹ̀

ọgá o tí ń tí ìrùn yẹn máa sọ ìdá irú bèèrè bá àwọn bèèrè àwọn afọ́nímọ̀ tafsiri kan wọ́n túnmọ̀ sí mọ̀ sọ̀lá àwọn afọ́nímọ̀ tafsiri ni wọ́n tún túnmọ̀ rẹ̀ sí kìrọ́à pé àsọ̀lá túkà àkìrọ́à túkà tí nǹkan tó ń kà olóyí olórí tí ó jọ ọmọ àwọn tó ń bá sọ̀rọ̀ èsì ọ̀rọ̀ tí ò lésì tó pé ìsọ káfíyàn ṣe yẹ̀yẹ́ ìsọ kápẹ̀yàn lẹ́ni tí ò pé lọ́pọlọ náà ni wọ́n gbà lérò pẹ̀lú ìbéèrè náà àbí ìrun rẹ tó ń kí náà ló tún pa ọ́ láṣẹ kó máa sọ fún wa wípé a nẹ́fú àlà pé a ò lè máa ṣe bó ṣe wù في أموالنا ما نشاء نفعل في أموالنا ما نشاء rẹ̀ tó ń kí àbí tó ń ké wúnúwúnú òun ló pa ọ́ láṣẹ láti máa sọ fún wa pé a lè ṣe bó ṣe wù lórí owó bàbá tí àbí ọwọ́ rẹ̀ láti ní kọ́ra nǹkan kájú kí lọ́kàn fi amúwálì mọ́nà ṣá àwọn ti gbàgbé pé àwọn kọ́lọ̀ àwọn lówó ọmọ ìrìn náà pé my money my property my wealth no it's not yours ọlọ́run ló ní wà á ń fi kú mímọ́ lílá ilẹ̀ bí àtàkù ọlọ́run ni ẹ máa ná nínú owó ọlọ́run owó ọlọ́run tó fi ṣe yí lọ́wọ́ ọlọ́run ló lówó yẹn ẹ mọ́jèsì sọ pé ìyìnlẹ̀ ní ìyẹn ni àwọn ìjọ ànábì Ṣuaib àwọn wá ń sọ wípé ṣé inú rẹ̀ náà àbí tó ń ké olóòtí ọgbọ̀ngbọ̀n láti lè máa gbẹ́nu òkè lú ti sàlẹ̀ anáfàálẹ́fẹ́ amúwálì náà máa nẹ́ṣà pé a lè ṣe tó wù wá lórí ọ̀nà táà fi ń wówó kí lọ́kọ́lọ́ níbi ọ̀rọ̀ owó kò sí kákàkiri wọn bí wọ́n bá yọ ní jìbìtì ẹnjẹ́ ètò òrìjínà wọ́n pẹ̀lú òrìjínà wọn àwọn èèyàn méjì tó kù sí ẹ̀yìn saraki. sára kì yóò ma ronú kó kọmọ bàjẹ́ ní òní ìtọ́jú látara àti eléyìí àwọn ọmọ owó ìsá kí lọ́kọ̀ọ́lọ́n pẹ̀lú èyí lọ́dọ̀ sí wọn ni in táwọn ìjọ ṣọ́ẹ́bù tí wọ́n ń sọ fún ànábì ṣọ́ẹ́bù nìyẹn pé kò sí ìtọ́kọ̀ọ́lọ́n bẹ́ẹ̀ báwọn tẹ́ ń ṣe àwọn sáà ń rówó àwọn sì ń dá nǹkan ṣe táwọn pé kò dáa abu abdurrahman abdullahi ibn habib ibn rabia as-sulami nínú àwọn kìrọ̀át ilmù kìrọ̀át kìrọ̀á tí wọ́n ìgbà táwọn fẹ́ kí àyà yìí wọ́n ni a ó tẹ́fù alà tí a mú wá lè náà mẹ́tàṣá àwọn kàbìtà ìtumọ̀ yẹn ó padà sọ́dọ̀ ṣùháìb wọ́n ní ìṣẹ̀wọ̀ ṣùháìb àwọn alamọ́ tó tọ́nu wa ó lè dípé tàn kìrá méjèèjì náà ló mẹ́ àǹfààní ilmù kìrá àti ní ẹ̀fí àwọn ìtumọ̀ yẹn a máa gbé wọn sẹ́gbẹ́ ara wọn wọ́n sọ ọ̀rọ̀ yẹn ní títà bùkù pé ń ọ̀rọ̀ ilé ìjọsìn ní kọ́rọ̀ rẹ mọ́ lórí báàkì kówó jọ báwa náà bá

wọ́n dájúdájú rẹ̀ ṣùháìf láàntà alhalim rashid ìta mọ́ sí tẹ́lẹ̀ oní alhalim ẹni tó jẹ́ onísùúrù ọlọ́pọlọ àrọ̀ṣídù ẹni tó mọ̀ in tó tọ́ láàmọ́ sí àmàkúrò ẹ̀ ti yìí kìí ṣe wípé ẹ̀rìkì bọ́rọ̀ la anta alhalimu rashid sọ́ra kí ṣe fọ́n lọ́pàá dájúdájú rẹ ẹni tó ní sùúrù ẹni tó jẹ́ olùmọ̀nà irọ́ o in táwà mọ̀ sínú àmọ̀ pé àfọ́wà abdurrahman sa'adi wọ́n wà kọ́sùdùhù in tágbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni wípé anna umar usuf bi akisi àbẹ́yìnil wàfẹ́ in táwọn gbà lérò ni pé kìí ṣe bí wọ́n fi ìròyìn ẹ̀ ìdàkejì ni wọ́n gbà lérò ó dà gẹ́gbà kan bá fẹ́ fi ẹnìkan náà kú yẹ̀yẹ́ ó ṣe nǹkankan kò bọ́ sójú ẹ̀ nítọ̀ àwọn làákàyè náà ni wọ́n náà kódà kan wọ́n ròyìn ní kó làákàyè ní ah, ọgbọ́ Yorùbá ní ìtumọ̀ náà ni pé àfọ́nú ni ọ́ ákùsù ẹ̀ ni ni ẹ̀wọ̀n òyìn ànábìṣù ayé wọ́n ni innaka la anta al-halimu rashid innaka la anta al-halimu rashid àkójúwé bẹ́ẹ̀ náà bẹnu Qur'an zuk nínú al-Qur'an innaka an ṣe àkímù ni azizul karim ọlọ́wọ́ bá ní ẹ̀yàn ọmọ náà zuk ẹ máa tọ́ ináwó

pẹ̀lú síyákọ̀rọ̀ tó ń bọ̀ innaka la antal alimur rashid innaka la antal alimur rashid afawa abdurrahman sidi wọn wa qasduhum annahu mawsuf bi aqsi hadhihi alwasfi ìpé ìtàgbàlérò pẹ̀lú ọ̀rọ̀ ni pé ìròyìn méjèèjì tá fi ròyìn rẹ̀ yíò ìdàkéjì ẹ̀ lágbàlérò ọ̀dọ́ àrùpẹ́ni tó pé lọ́pọ̀lọ́ ní ọ̀tẹ́lẹ̀ torí ẹ bá pé o ní máa sọ pé ká má ṣe bó ṣe wà lórí owó wa o ní máa sọ wípé táwọn bàbá ńlá bàbá wá ń sìn ká fi sílẹ̀ kọlá yá ká عندكم إلهنا كبرا إن أريد إلا الإسلام ما استطعت وما توفيقي إلا بالله wọn lọ́pọlọ púpọ̀ bẹ́yìn a bá sọ̀rọ̀ òdì sí wọn wọn ò ní fún ọ lésìn

oníwà máa rọ́bù láàlá kí ni ọlọ́run rẹ̀ nǹkan ìkínóbi bí musa bó musa ò bínú tara rẹ̀ ṣùgbọ́n bó ṣe yẹpẹrẹ ọlọ́run yẹ ni musa fi bínú wọ́n sọ̀rọ̀ ọlọ́run láìdá wọ́n sọ̀rọ̀ àmẹ́jì láìdá ò tún bóyí haribin ìdásí majáwó wà ìdáyùsàmù ìlà òhù ìlànà ya hariji àfọ́hùn dálíà wọ́n ní hàrí dín àwọn èèyàn kan bẹ wọ́n fọ́nú pọ̀ wọ́n a bínú wọ́n a fara ya ìdásí màjá owó téèyàn bá fi àbùkù kan yí wọn wọ́n bínú wà ìdáyùsà mú ìlà òhù lámúyá àrídí wà ìdáyùsà mú ìlà òhù lámúyá àrídí ṣùgbọ́n tó bá ń fàbùkù kan lọ́ọ̀ ọlọ́mọ ti tuwa rẹ̀ bó ti ẹ̀ lè ṣe nǹkan kan tí káàrí o lè wà níbi tó ti lè má lè sọ̀rọ̀ ṣùgbọ́n jẹ́ káàrí lójú rẹ̀ pé inú rẹ̀ ò ti ń sọ fún Musa pé máa rọ́bù láàlámí ó ní kí ni kí ni nǹkan gan ta ni ọlọ́run àgbáyé tó ń sọ kí ni kú sí what is it kò jẹ́ pé wo ọ̀nkalẹ̀ fún ọdún who are you pápọ̀ olóyìn what are you kí ni ọ́ kẹ́yẹ̀ wá sọ wọ́n sọ bẹ́ẹ̀ sí ọgbà tó lè gbà ọwá sọ bẹ́ẹ̀ sọ lọ ohun Ànábì Musa wá ń ròyìn ọlọ́run ọba fún pẹ́bà tó dá sánmà tó nílẹ̀ àti gbogbo tó ń bẹ ní àárín sánmà ló ń sọ̀rọ̀ rẹ̀ báwọn. Bọ́ bá ṣe wípé ọ̀rọ̀ yé yí dájú ni ò ní máa sọ bẹ́ẹ̀ nípa ọlọ́run. Fìrọ́nù wá ń sọ fáwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹni ànù tí ó tó kó tira. Ọlọ́mọdé aṣọ ni. Ẹlòmí ìbámọ̀nà ṣùgbọ́n àwọn tó ń bá rìn àwọn tó kó sẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni náà ṣe lọ́nà. Fìrọ́nù ó ní alátẹsẹmi ń ẹ̀wà gbọ́n sí ìdìbò ilé ìjọ ní musa àbìkí ni pé ẹgbọ́n sí sọ fún náà torí pé ó lójú ẹni tó lè fún fìrán ṣeṣe fìrán ọmọ sọ̀rọ̀ ẹfùn létí

òjíṣẹ́ tán rán sí yí ọyọ rẹ̀ fún bẹ̀. àlẹ̀bí orísílà ilẹ̀ ikú kọ̀lọ́pọ̀ ilẹ̀ iná tí wọ́n rán sí yí lábàjá orí rẹ̀ ti yí lọ́síyàwó rẹ̀ Ànábì Mùsá wá ń tẹ̀ síwájú níbi ìròyìn Ọlọ́run. Ọlọ́run tí mò ń ròyìn rẹ̀ fún ọ náà lọ́ba tó ní ibùyọ oòrùn. Ibi tó oòrùn ti yọ Ọlọ́run ló ní kápẹ́. In ti ń bẹ láàrin ibi tó oòrùn ti yọ àti ibi tó oòrùn ti ń wọ̀ Ọlọ́run ọba yìí náà ló ní. Bọ́bá ti pẹ́yìn náà pé lórí mi. Ẹwẹ̀, in kùntùm torí pọ̀ ń sọ pé lámọ̀jì inú ẹ́rì pé ànábì Mùsá láti ẹ̀mọ̀lẹ̀ òun lámọ̀lẹ̀ tó lámọ̀jì inú ìkùn tó ànábì Mùsá òun yóò kò fún ọ lóbi jẹ́ pé wọ́n àti nígbà míì lìkúlé mọ́kọ́mí mọ́kọ́lì ààyè kọ̀ọ̀kan lónìí tó bá ẹlòmíì ṣùgbọ́n ìpìlẹ̀ tó náà ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn èèyàn lò anábì ṣùháìfú wá ń fèsì lérí ọ̀rọ̀ tó gbóná tí wọ́n bá sọ ó wá ní kọ́ọ́lá ayá ká ó ní mo pẹ̀yìn èèyàn mi rí gbogbo tí mo ń bá sọ látàárọ̀ tó bá wípé lórí ọ̀nà mọ́ ni mo wà lórí àlàábẹ́ yìí náà ti mi rọ̀bí lérí àlàyé tó fojú hàn tọ́lọ̀wọ̀n bá fi hàn èyí tí ò yé yìí èyí náà ti ẹ̀pláàn náà ní ìkú sọ yìí ẹ̀yìn náà ti bẹ̀ kí èsì tó bá lọ jẹ́ pé látara ìmọ̀nà àlàyé tó fojú hàn tọ́lọ̀wọ̀n bá mi ti sanwọ́ sí ni ni mo fi ń bá yín sọ̀rọ̀ èmi náà tí mo fi ń bá yín sọ̀rọ̀ ìmùsì sáì èèpẹ̀ eh, jẹ́ ẹwà ọ̀nà fún ọlẹ́ èmì èrí ìbéèrè wọ́lọ́wọ́ yìí mú èsì yìí sólòsì ọlọ́wọ́bá mírọ̀ mí lọ́rọ̀ rísíkọ nà hásánẹ́ ọ̀rọ̀ èyí tó dáa kì í ṣe nílànà tí nà Wọ́n mú ní ìlú àjọ̀kọ̀ ìbọ̀gbọ̀n àníyàn mi kìí jì ṣe pé kí n lè yí níbi ìrìbá pẹ́ bá kúrò ń bẹ̀ kémi ọlọ́jọ́ kò tí ìyẹn kìí ṣe kí mo fẹ́ lè yí ń bẹ̀ kémi ọlọ́mọ ṣe mẹ́lẹ̀mẹ́lẹ̀ mi tí ó ṣe wá sí ẹ̀rọ ẹ̀bà ń bẹ̀ nígbà ẹ̀bà wà lọ òun gẹ́ lọ́jọ́ nǹkan tó ṣe وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه èmi ò láníyàn pé mo fẹ́ ṣépá yín nípa tí mo ń kọ̀ fún yín mi ò lè kọ nǹkan fún yín kémi náà wá ṣépá yín kí lọ máa ṣe èmi ò lè ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tí mo ń bá yín sọ yìí kò sí nǹkan tí mo fẹ́ gbà ń bẹ̀ ìní orí ìlú ìlàlẹ́ ìsìláàmù àtúnṣe lèmi ń fẹ́ ló ń bí wọn bọ́lọ̀ bá ṣe fún mi lágbára mọ́sítà kan àtò mi ò lè sọ okùn sí lọ́rùn mi lè kó blára lọ́wọ́ bí ma lẹ́yìn mọ́sítà kan àtò níbi tágbára mímọ́ lèyí tí mo sọ fún yín kẹ́ẹ̀sì gbá kò sí lọ́wọ́ mi kí n wí fún yín kẹ́ẹ̀ gbọ́ kò sí lọ́wọ́ mi kẹ́ẹ̀sì má gbọ́

àbájá lẹ́lọ́mí fún wa kò sí ọdún wà náà rẹ̀ títí títí fáìmọ̀ ẹyọ ọdún ẹlùmí ò fún wa àbáwọn bàbá wa bẹ́ẹ̀ àwọn àtàwọn ọmọ wọn náà nìkan náà wa wà máa táwọn fẹ́ tẹ́ gbogbo ẹni tí bá ń pèpè sójú ọ̀nà ọlọ́mọ́ rò pé nímọ̀rọ̀ sọ ọ̀rẹ́ làwọn èèyàn ó fi gbọ́ èyàn àṣewà sí nínú mọ́ṣáláṣí ẹni tó jókòó sí ọ̀gán ò gbà ẹni tí ń gbọ́ lórí spíkà nílé onye ó ṣe láǹfààní ọlọ́pàá ti kọ́ abẹ́. ẹlòmí ìgbà tó ń sọ yẹn ọkàn rẹ̀ òní rọ̀ lẹ́yìn ogún ọdún ẹnìkan wà sọ̀rọ̀ ẹlé tó nìkan ẹsẹ̀ máa gbọ́ àfá àkàtí sọ rọ́bà rọ̀ nígbà náà kí tó jẹ́ wait and death ń وما توفيقي إلا بالله ìyẹn lẹ́ẹ̀fì rá àfáà mí tí ó ma gbá wọn ẹ̀jẹ́ pé ẹ̀ṣẹ́ òyìnbó àfẹ́wò ní ẹ̀ṣẹ́ òyìnbó àfẹ́wò ń tẹ pé wà máa ta ó fi ìkì إلا بالله ẹni tí ó ṣe lé ní ó lè dọ̀lá

Ipò sẹ́yìn náà wà lánàá nìyẹn, famanna Allahu alaykum àánú ọlọ́run ló lè wà bá. Ẹwà wá ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń dá ń pè, ìwọ tó yí ó ọlọ́run ló fi yọ, kò dúpẹ́. Wọ́n láàánú ẹni tí ò sí, mẹ́gbèsí pè wà máa tàó fi kí Gbogbo tẹ́tẹ́ rí tí mo ń ṣe tí mo ń pẹ̀ sójú ọ̀nà ọlọ́run kò sí kan tí mo lè dáṣe. Kò sí kan tí àṣeyọrí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi. Wà máa tá ó fi kí kéyìn ó ṣàṣeyọrí lórí iṣẹ́, kéyìn ó sì ṣe kò ń jẹ bó ṣe wùnyàn lórí téèyàn ń pèpè sí ìlàgbé ọwọ́ ọlọ́run ọba ló wà. ọlọ́run ọba ilé nígbàra lé lórí gbogbo tí mo ń ṣe pátá òní jẹ́ títí ṣe ó ṣe wà ilẹ̀ èrò ọ̀dọ̀ rẹ̀ náà ni mo darí gbogbo àlámọ̀rí mi sí bó bá sọ rẹ mọ́bí pé kó ṣeéṣe tí ò bá wá ṣeéṣe bàjẹ́ ọba ní máa bá ní bí ẹni ó ṣeéṣe kò ṣeéṣe kò ní ṣe pẹ̀lú وما توفيقي إلا بالله Ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ níbi láti dúró èyí. Ànábì Ṣùháì, dámà ẹwú ọ̀rọ̀ táwọn èèyàn sọ sí, tó tó Bọ́bá bó ti ẹ̀ tí ulẹ̀ ọmọ dé ìbú náà padà náà. pé orí yìí ló pé nọ́mbà 2 ìdí máa fẹ́ sọ àkọ́kọ́ sọ ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá ti pè àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run yóò mú sùúrù málàmà yẹ wọ́n lọ sọ mánàbí lọ́rùn wọ́n sọ fánàbí pé yẹn ìdí ò ṣe dédé àrẹ́bìnrin tó ní ọ̀tá tó ṣe dédé máa ta ló túkù tí ó ṣe dédé ọmọ nìyàn lè ṣe ọ̀rọ̀ sọ́ inú lè máa bí o lè jẹ́ transfer of aggression ẹnìkan ti je jẹ́ tó fi déwájú jẹ ìyẹn yóò fi sọ̀rọ̀ lọ́dọ̀ ti ẹ ẹlòmíjì ń bẹ kò tí jẹun àwọn eléèbò wọ́n ní an hungry man is an angry man ẹni tẹ́bi ń pa bí ìbínú bí ìbínú àlefẹ́kù bí ìkara bí ìkara àlefẹ́kù ẹlòmíjì ń bẹ kò yí ẹnìkan obìnrin kan ó sọ̀rọ̀ òdì sánẹ́sọ̀lá ọmọ rẹ̀ kú wọ́n bára jẹ́ ànábì ní ìsbírì ìtẹ́kìlá wa sbírì páyọ̀ ọlọ́run ti sùúrù ìlọ́lọ́fà nẹ́bí àlẹ́ìkà ánì kúrẹ́ ẹ̀fọ́ wájú mi fa ìnẹ̀kà lẹ́m tú sọ́b bí mo sì dákì in tó ṣe mí ò sí ọlọ́jọ́ ọmọ sọ iwájú mi kúrẹ́ ẹ̀fọ́ wájú anábìsí àkóńgẹ̀ẹ́ ìgbà tó jẹ́ wọ́n wáyé àwọn ìwọ́n sọ fún pé anẹ́bì mà lọ sọ̀rọ̀ sí òun ó lè wọ́n mọ́ bí i fáìlọ lé anẹ́sọ̀lá nígbà bí anẹ́bì ó mí mọ́ anẹ́bì ní ìnáma sọ̀bùrú nígbà sọ̀rọ̀ mẹ́sẹ̀lẹ̀ wọ́n ẹ̀rì pé wà sí òun wá dùn ṣe fún ara ẹ̀ ti balẹ̀ láti gbọ́ wà ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ táwọn ìbálẹ̀ ó ṣe wà sí fún kò ní gbà gbogbo ẹni tí ó bá pé àwọn èèyàn tó jẹ́ ọ̀nà ọlọ́run wò ní ṣe bí tiwọn tán bá ń bínú tó bá ń fi àyìnmọ̀ kan sọ̀rọ̀ ó ṣe sùn torí pé nínú ẹ̀mí tiẹ̀ ní tó ń fẹ́ fún wọn náà ní kò dá ó wà ṣe sùn ẹni tí ń tọ́jú aláàrẹ̀ dókítà fún aláàrẹ̀ lábẹ́rẹ́ aláàrẹ̀ bá kó gbà tó fún dókítà nítorí pé kìí yẹ dùn láìka ní dókítà ó sùtọ̀ pé tó bá túnbọ̀ yóò tún dáàrẹ̀ ní ìdílá tí wọ́n tún dọ̀lá dọ́kọ̀ ó tún fún lábẹ́rẹ́ mi kò lè gbádùn ńgbà rẹ̀ bá wáyé ìjọpẹ̀ mọ́ bínú àná ó dùn mí ni gbogbo wa náà ní ká mú mọ́ ìṣesí wa lórí àwọn ìyàwó wa in tó dùn ọ̀nà òsì lórí àwọn ọmọ wa ẹlòmí ọmọ rẹ̀ ṣe tí ó lè jáde àwọn tí ó gbà ń bẹ́ta kò sí ló kọ mí ìfúwò fi pẹ̀lú ọkọ̀ rẹ̀ náà lọ ẹjẹ́ ká ṣe sùúrù gbogbo àwọn tí ń pè pèsè jọ ọ̀nà ọlọ́run pátá ẹjá mú sùúrù fáwọn èèyàn kọlọ̀kọ́ ṣàánú wa ṣáàlá ìtàálá ó bá di ọ̀la ẹmà tẹ̀síwájú nípa ọ̀rọ̀ anẹ́bí ṣáàì àti àwọn èèyàn rẹ̀ á dá a nígbàgbé ọjọ́ ti lọ ṣùgbọ́n ìtọ́wà lọ́wọ́ ń bí á sàrẹ́dà rẹ̀ wọ́n lẹ́n tó ṣe sìná lóru àwẹ̀ tó wá ṣe sìná yẹ tán tó tún wá jẹ sàárì àwẹ̀ ọjọ́ kejì só ní àwẹ̀ ọlọ́run tó ṣàánú àwẹ̀ tí ń gbà kò wúlò fún mi nínú Ramadan Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní man fi an yada'a ta'amahu wa sharabahu gbogbo ẹnikẹ́ni tí ó bá ti fi ọ̀rọ̀ rọ́lẹ̀ àti ìwà zìnà àti ìwà agídí ìpánlé nínú Ramadan kò sí tọ́lọ̀fẹ́ fi àwẹ̀ rẹ̀ ṣe àìjẹ́ àìta imú ẹ̀ yóò gbà àwẹ̀ àwẹ̀ tó gbà yẹn ó láwẹ̀ ṣùgbọ́só ní ládá question mark wà lórí ẹ̀wọ̀n àjọ ọlọ́ irú ẹni bẹ́ẹ̀ kó lọ tọrọ àforíjì kó túbà lọ sọ́dọ̀ ọlọ́ nínú láàbà fún ọ̀rọ̀ yìí bákan náà wọ́n ní àsìkò owó ní sàhúr ló parí lásìkò dáwà yìí gbogbo tó bá ti jẹ kó tó sáàgó márùn-ún àpọ̀ yàdá dúró ó bá ti 25 5 dàdúró yíyọ alfájà rí ó ti náà mẹ́gbọ́ 525 ẹ̀sọ́jà wò pé pẹ̀lú rẹ́ǹjì yẹn ní ẹ̀bá ti jẹ 520 25 30 sábàá ó wá pẹ́ 530 ló ti ó pẹ́ sí yẹn torí pé tẹbá bà kéèsì ẹ̀rì pé kì ní ẹ̀ tó ń padà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ilẹ̀ tí ń tètè mọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ after 6 after 10 lákàtúbà ilẹ̀ sí ìlú tí má ṣùgbọ́n nísìnyí ilẹ̀ tí má wọ́n lẹ́n tó ṣe ìrìn àjò lọ sí ìlú kan àsìkò mélòó ọjọ́ mélòó ni ó lò mẹ́ tí ó fi máa dín òkú ìrìn àjò lápòjúwé ní ìlara sákùnrẹ́ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe gbọ́kẹ́ nìkan lọ́gbọ́n mọ̀ ní tráfù lọ lára rí ẹ́ pé mo fẹ́ dé ìlara bẹ́ẹ̀ sì ni ìlara ìlú mi kéèyàn wá sọ pé níbo ló ń gbé mo ń gbé fíìtì ìlara nílùú Àkúrẹ́ ṣé fíìtì ìlara ìlú ni o kódà ìbòbá ń bí gan wọ́n gbà pé ìlú bòbá ó sí wọ́n gbà pé ìlú ó sí kódà àwọn tó ń sọ wípé àwọn ṣáájú Àkúrẹ́ gan ẹ̀rọ káwọn ìlú àwọn ìtàn wọn máa mú wa ìlú tí èyàn bá travel tó ọ̀dọ̀ pé mò ń travel èyàn lè rìn bí yìí sí ọwọ̀ nínú èkó tó sì ní kàsí traveling o lè ṣe kọ́sù ṣùgbọ́n bá ń lọ ọwọ̀ ní ìsìn èyàn ni mò ń travel lọ́sọ̀wọ̀ gbogbo tó bá ń lọ tó bá sọ pé travel ni wípé àti bí ó ń bẹ nínú àwọn àfà tí wọ́n ní tí wọ́n bá ti lójọ́ mẹ́ta àti mẹ́rin èyàn ti di ara ilé torípa náà ti sọ pé àbúyá fatú sàlásàtì àyà pé èyàn já lejò ìjọ mẹ́ta náà ló ma ọgbẹ̀nì kan sọ́dọ̀ àlejò ní ọfún ló ń jẹ jọ́kìní

èyí mọ̀ ṣe kọ́sùrù lọ́nà títí dìgbà tí èyí ó fi fi làtò ìtọ̀ mo ti wá dára léwà yìí o ó lè gbàyà lọ́sẹ̀ kan lè gbàyà lọ́sẹ̀ méjì tó ti wà báyìí àlàyé tó kú jù ní ẹwà lọ́wọ́ alẹ́ oníbèrè ní parí oníbèrè ní tí ní Islam sọ wọ́n ní kí ní Islam sọ lórí kéèyàn máa béèrè pé kí ló pa ẹnìkan ikú yẹn wọ́n wá ànáǹsì wípé lámọ̀rin jáde láyé o àkílọ́pá tẹ́kí ní islam sọ lórí ẹ̀ almout tanawwa'at al-asbab walmout wahid àwọn nǹkan tí yóò pa oǹkàlùkú tí ó jẹ sábàbí kú oǹkàlùkú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbogbo ẹ̀ náà rìsọ́ọ̀sì kan náà ó kú okú náà látara ìtara ọmọ ènìyàn ọmọ ènìyàn lè bèèrè kí ló ṣe kò tẹ́sẹ̀ ẹ̀gbẹ́ òun rí lánàá kí ló ṣe kò sí láìsí lẹ́ àmọ́ tí èèyàn bá ní àdìsọ́kàn pé èèyàn ti wá sọ di àá kò yẹ kúkú kò yẹ kúkú kí ló tàn rárá nǹkan ká lè má ṣe ọmọ ènìyàn gan kó sì bọ́ sálì kìí ẹ̀mà bí Allah subhanahu wa ta'ala kó máa kéètò so bíbéèrè béèrè èyí tó dáa jù o náà ni ká máa béèrè kí ló tán lé lórí èyàn ló ṣe pàtàkì ká lè mọ̀ pé sáàsàdúwà fún bàbá àmì sáàdúwà nígbé àwà orí púpùrù lọ́mọ̀ tán lè alákòóṣọ́ wa mẹ́ abẹ́ Allah subhanahu wa ta'ala ilé ìtì account masjid 051-99-34459 GT Bank Darussunnah Islamic Foundation Mosque 051-99-34459 GT Bank Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanakallah wa bihamdik. Shadon la ilaha illa tasawwaqat.